ìsìn ilé wa pariwo ìjọ tí àgùntàn yìí ti ń kúnlẹ̀ níwájú gébú ti ń kúnlẹ̀ níwájú ẹ̀ sójú ifọ̀ ẹ̀ rí tó ń pè ní bàbá wa nínú olúwa ẹ ẹ bọ́ tàǹgbà yẹn kẹsọ pé àhà ó mà gọ́ dídí ní ẹ o wá kúnlẹ̀ síwájú àbúrò ẹ̀ ẹgbẹ́ àbúrò ẹ̀ ọmọ thirty years ìwéde tí wọ́n forty ní àfáàtẹ́ pariwo humanity before religion ẹ ti ríbi tí humanity sún yín dé báyìí o ṣé mọ̀ pé bí tóun ti ń rìn gbèrègbèrè kiri títì lólùṣọ́ tí ra gbá ló ti wọ̀ lọ ṣọ́ọ̀ṣì. sówó tí wọn kó fún ẹ sówó ilé lásán ni wọn kó fún ẹ fún ìdí nì àbí owó tí wọn fẹ́ ṣe kó kàn kan ṣọ́ọ̀bù kan síwájú ṣọ́ọ̀ṣì yẹ ẹni kó máa ta nǹkan bẹ̀ ó sì jẹ́ pé wájú ṣọ́ọ̀bù ẹ lọ́gbọ̀dọ̀ ti mọ ilẹ̀ lọ́gbọ̀dọ̀ ti ṣọ́ọ̀bù fún sí kọ́tọ́rọ̀ lọ sí ṣọ́ọ̀bù ẹ̀ sí wòrò. àti wàá fọ́ láwà ní pupa wo lórí kórìí àfa o sọra rẹ dunu rí ibú torí yorùbá nation o dọ̀rẹ́ àwọn ẹlẹ́bọ dọ̀rẹ́ àwọn pásítọ̀ wá ṣe ní pankẹ́rẹ́ ó na gbogbo ẹ̀yìn ẹ̀bẹ́ ó yẹ ká ẹ sọ fún pé kó padà sọ́dọ̀ olùṣọ́ rẹ̀ àgùntàn ò kì í sá lọ́dọ̀ olùṣọ́ àgùntàn àfa káàfa tó o bá lè dúró kó islam rìn lẹ̀ lójú gbogbo ayé ibikíbi tó o bá wà tó o bá lè sọ wípé islam nìkan lẹ̀sìn kò tún sẹ́sìn kankan bì kankan mọ́ lẹ́yìn islam kò ní dáa fún ẹ tó bá lè sọ bẹ́ẹ̀. kí ló burú nínú kí olùṣọ́ àgùntàn lu àgùntàn rẹ̀ bó ti wù ú kí ló burú nínú kí olùṣọ́ àgùntàn kó lu àgùntàn rẹ̀ bó ṣe wù ṣe ráwọn tí wọ́n ń pè ní olùṣọ́ àgùntàn tẹ́yìn tẹ́ ẹ gọ̀ ẹ̀yìn tẹ́ ẹ ponú ẹ̀yìn dẹ̀dẹ̀wù rẹ̀ tẹ́yìn náà máa ń pè wọ́n lólùṣọ́ hmm. ẹ tí ì mọ̀lú èèyàn tó jẹ́ àmọ́ gangan ni ìránṣẹ́ iṣu ṣé tí ń sìn àmọ́ gangan ni ìránṣẹ́ ṣèitọ́ọ̀n àwọn tẹ̀ ń pè lólùṣọ́ kí mo pè wọ́n ìránṣẹ́ ṣèitọ́ọ̀nù ni wọ́n àwọn tẹ́ ń pè lólùṣọ́ àmọ́ gangan ni ìránṣẹ́ ṣètọ́ tẹ́yìn máa ń pè wọ́n ní òjíṣẹ́ olúwa abọ́gán lẹ́ ń pè bẹ́ẹ̀ <laughs> ẹ̀ tún máa ń pè wọ́n ní òjíṣẹ́ olúwa òjíṣẹ́ ṣe ìtọ́ọ̀nù ni wọ́n ṣe rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lẹ́nijọ́ mẹ́ta yìí tí gbogbo yín pariwo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú ṣọ́ọ̀ṣì bọ̀dágé búrẹ́dì tó lu ìkan nínú àwọn àgùntàn rẹ̀ lálùbẹ́ tí gbogbo èèyàn fàya tí wọ́n ń pariwo tí wọ́n lọ ń lu àárù tó ló mú gbé bẹ̀ mọ́ òun ní di fídọ́ọ̀mù ẹ̀wọ́n bọ́ ti lu òun wọ́n ṣẹ̀ṣẹ̀ máa lu òun láì kì í ṣẹran ẹ dẹ́kun kí ló burú nínú tí olùṣọ́ yẹn ṣe ìyẹn bọ̀dá gé búrẹ́dì ṣe bí àgùntàn rẹ̀ tí ń jórúkọ mùsùlùmí tí òkú sí ìsìláàmù náà tẹ́lẹ̀ kàn jórúkọ ni ṣébẹ̀ lọ síra gbá àṣetáàní ti láwọn ọmọọṣẹ́ rẹ̀ ti ń dẹ sí ìgboro ayé inú àwọn ọmọọṣẹ́ àṣetáàní làwọn olùṣọ́ gbogbo àwọn tí wọ́n ń pera wọn lólùṣọ́ àwọn tí wọ́n ń pera wọn ní alàgbà àjọ àwọn tí wọ́n láwọn olùṣọ́ àgùntàn àwọn tí wọ́n ń pera wọn ní òjíṣẹ́ olúwa òjíṣẹ́ ìṣètọ́nù ni wọ́n àwọn ọmọlẹ́yìn èṣù tó ń dà síta nu ṣùtì ṣe mọ̀ pé tó ti ń rìn gbèrègbèrè kiri títì lólùṣọ́ ti ra gbá ló ti wọ̀ lọ ṣọ́ọ̀ṣì ṣùtì ẹ dẹ́kun ìgbà tó wọ̀ lọ ṣọ́ọ̀ṣì báwo ni àgùntàn yìí ṣe máa ń ṣe níwájú olùṣọ́ rẹ̀ ṣe bó máa ń kúnlẹ̀ ni yóò kúnlẹ̀ síwájú ẹ̀ yóò máa wá pè ní bàbá wa nínú olúwa mo wo fídíò ẹ̀ láyìí mọ́ iye ìgbà láì mọye ìgbà tí olóńkà ti ń pe débúrẹ́dì ní bàbá wa nínú olúwa iye àgùntàn tí ń jórúkọ islam yìí ó máa kúnlẹ̀ síwájú rẹ̀ yóò máa pe ní bàbá wa nínú olúwa débú ní pé bàbá wọn nínú olúwa ẹ̀yin àgùntàn tó kù tẹ́ fi bàbá yín lẹ̀ tẹ́ ń pa àwọn ọmọ kéékèèké àwọn ọmọ kéékèèké tí ò jámọ́ nǹkan tó sọra mọ́ di tó sọra wọn dolùṣọ́ àgùntàn sí yín lọ́rùn tó sọra wọn di nǹkan láwọn ọmọ kéékèèké tọ́jú orí wọn tó nǹkan tí wọ́n ń kọ́ ṣọ́ọ̀ṣì káàkiri tó ń pèrè àwọn olólùṣọ́ ẹ̀yin dìde ẹ̀rìn dẹ̀dẹ̀ bùrẹ̀ tẹ́ ẹ̀ tí ìgbọ́n tẹ́ ṣe ń tẹ̀lé wọn ẹ máa tẹ̀lé wọn níṣó ṣùgbọ́n ilẹ̀ pè wọn lólùṣọ́ ẹ lólùṣọ́ àgùntàn ni wọn ẹ bẹ́ẹ̀ bá jólùṣọ́ àgùntàn ṣùgbọ́n àrà tó bá wọn lólùfàgùntàn ẹ̀dá ó tó bá mu ó lè fokùn sí lọ́rùn èmi sì mò ń sin ẹran okùn wà lọ́rùn wọn ìkan okùn ọrùn ẹ já lánàá mo ti fi mí sí láàárọ̀ yìí ṣó ti yé tó bá wù wọn máa dè wọn mọ́nú ilé màá wá fún wọn lóúnjẹ ń bẹ̀ màá fún wọn lómi tó bá dẹ̀ màá tú wọn lẹ̀ kọ́ lọ jẹ koríko ń ta mo ti tú wọn lẹ̀ láàárọ̀ yìí wọ́n ń ta mo ti so wọ́n wọ́n ti jẹun káàkiri nígbòyà mo ti lọ so wọ́n kọ́ máa jẹ koríko àbí ẹ àgùntàn làwọn yẹn èmi sì mo ni wọ́n ni mo ń dà wọ́n jẹ èmi mo ń sìn wọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn tẹ̀ ń pè lólùṣọ́ àgùntàn wọn yìí ṣó ti ń sìn ẹ̀yin olùṣọ́ àgùntàn gbogbo ẹ̀yin àgùntàn tẹ̀ ń lọ ọ̀dọ̀ ọmọ gbogbo ẹ̀yin tẹ̀ ń pè mọ́ lólùṣọ́ àgùntàn nìyí ṣó ti yé ẹ sì pé wọ́n máa ń sọ́nú àkọlé wọn pé a kò rán ẹsẹ́ nìkankan bí kò ń ṣe àgùntàn àwọn ọmọ ìsírẹ́lì tó sọnù ẹ̀yin àgùntàn ọmọ ìsírẹ́lì tẹ́ ẹ sọnù àwọn olùṣọ́ yín nìyẹn o ẹ tètè gbọ́dọ̀ wọn lọ. so iyì ti bí àgùntàn tó ń jorúkọ ìsìláàmù tó tẹ̀lé lọ ṣọ́ọ̀ṣì tó ló fẹ́ ká yí òun dáa ó fẹ́ kan transform gbèsè ayé òun ìṣó tí ń sìn ń tójú ẹ̀ rí kó faramọ́ ń tó ẹ̀kẹ́ ẹ sọ fún ni wípé kò ní tí ì ní di freedom ṣòtì ṣé kó mọ̀ pé wọn ò ní freedom tẹ́lẹ̀ inú bondage ló wà he has been in bondage for long ìsìn ìgbà tó wà lùlùkulù ó sì ló ti ń lù ú tipẹ́ ìgbà yẹn wá ya ní bọ́tà lẹ́wọ́n sọ pé ẹ ọmọ forty years ó ní ọmọ thirty years ṣé ó dáa bẹ́ẹ̀ ẹ gọ̀ dìdìrín lọ́pọ̀lọpọ̀ yín gbogbo ẹ̀yin àfa ìjàgbẹ́jẹgbá ẹ̀yin àfa humanity igbó lẹ́wà ẹ̀yin lórí kórí ṣẹtínú tẹ dálẹ̀ ń pariwo humanity humanity humanity ṣẹ́ẹ̀tì rí báyìí ẹ̀yin àfọ́ humanity ẹ̀yin àfọ́ unity ẹ̀yin àfọ́ tẹ pariwo humanity before religion ẹ ti ríbi tí humanity sún ìdé báyìí o ìsìn ilé wa pariwo ìjọ tí àgùntàn yìí ti ń kúnlẹ̀ níwájú gébú ti ń kúnlẹ̀ níwájú ẹ̀ sójú ifọ̀ ẹ̀ rí tó ń pè ní bàbá wa nínú olúwa ẹ ẹ bọ́ tàǹgbà yẹn kẹsọ pé àhà ó mà gọ dídí ní ẹ o wá kúnlẹ̀ síwájú àbúrò ẹ ẹgbẹ́ àbúrò ẹ ọmọ thirty years ìwé rẹ̀ ti wọ forty ẹ ó wá kúnlẹ̀ síwájú ẹ ó ń pè ní bàbá wa nínú olúwa ṣé o ní bàbá tiẹ̀ mọ́ ni ẹ̀yin ń mú òfò tẹ̀tí sọ bàbá yín nù tẹ́ ń fa àwọn olùṣọ́ àwọn oníjìbìtì àwọn ọ̀nà ṣe ìṣìṣe bàbá yín ṣe gbígbà yín ló ẹ̀kẹ́ ẹ̀ ti pè é ẹ̀ pé díẹ̀díẹ̀ díẹ̀ ń bá bọ̀ nìyẹn ibì kan ló ti ń bẹ̀rẹ̀ ṣòtíyé ìwọ ń ba bẹ̀bẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀ tó fi wá dibi pé ó wá ní kó kúnlẹ̀ ṣẹ́gun òun náà fúnra ẹ̀ ti ń kúnlẹ̀ fún tẹ́lẹ̀ tó ń pè ní bàbá wa níní olúwa ìwà ṣe ní pankẹ́rẹ́ ó na gbogbo ẹ̀yìn ẹ̀bẹ̀ ó yẹ kẹ́ ẹ sọ fún pé kó padà sọ́dọ̀ olùṣọ́ rẹ̀ àgùntàn kì í sá lọ́dọ̀ olùṣọ́ àgùntàn àwọn ẹran tèmi ń sìn sìn tó bá fi lè rìn lọ táàdì wọn kí ẹ làwọn ọmọ kí òun máa wọ wọn lọ wọn wọ wọn wá ibikíbi tó bá lọ wọn wọ wọn dé padà ó ti yé so ibikíbi tóun náà bá wà àgùntàn yẹn tó ń dorúkọ síláàmù tó lọ ṣọ́ọ̀ṣì tó di dìdì rìn síbẹ̀ ẹni kò padà sọ́dọ̀ olùṣọ́ rẹ̀ olùṣọ́ àgùntàn ẹ̀ ń wà kó padà síbẹ̀ kó lọ tún ẹgbàá jẹ ṣẹ́ni gbogbo ìtọ́nà tẹ́yìn bẹ́ yẹn ìyẹn kéré wọ́n wàá sí orí ẹ̀ yóò fa orí ẹ̀ yóò dùn wọ́n wàá tún náà wọ́n dagibò ní orí tààrà àwọn pankẹ́rẹ́ búlálà àgbákò ẹgba wọ́n dáàbò gbogbo agbárí ẹ̀ yóò ta kókó wọ́n na gbogbo orí ẹ̀ yóò bẹ́ẹ̀ jẹ̀ ànàbẹ́ lórí ànàbẹ́ létí kọ́ na gbogbo apá àtẹsẹ̀ ẹ̀ kó má ṣe gbé. sotie ń tó wá lọ lórí yẹn tó wá lọ́nu kò ní da fún àfa àfa káàfa tó o bá lè dúró kó fi islam ọ̀rìn ilẹ̀ lójú gbogbo ayé ibikíbi tó o bá wà tó o bá lè sọ wípé islam nìkan lẹ̀sìn kò tún sẹ́sìn kankan bì kankan mọ́ lẹ́yìn islam kò ní da fún ẹ tó o bá lè sọ bẹ́ẹ̀ ìwọ mùsùlùmí tó o bá lè fi islam rinlẹ̀ níbikíbi tó o bá wà níbi iṣẹ́ ni níwájú ọ̀gá ẹ̀ níbikíbi lórí social media ní kọ̀ọ̀rọ̀ àti ní gbangba tó o bá lè fi islam rinlẹ̀ wípé islam nìkan lẹ̀sìn ẹni bá tún ṣe nǹkan mi lẹ́yìn islam ẹni òfo ni yóò wọ iná tó bá kú sórí ẹ̀ tó o bá lè sọ bẹ́ẹ̀ o ní kú rí o ní látúbọ̀tán rí ìwọ mùsùlùmí tó o bá lè sọ bẹ́ẹ̀ ẹ̀ wá sọ islam di ẹ̀fín dọ̀rẹ̀ ẹ wá fẹ́ dọ̀rẹ́ àwọn pásítọ̀ àwọn ohun tó ń pera wọn lólùṣọ́ ẹ jẹ́ wọn wá ń pera wọn lójúṣe olúwa lẹ́nu wọn ọ̀rọ̀ burúkú lẹ́nu ẹyẹ ẹ wá dọ̀rẹ́ wọn ẹ̀yin àfa pẹ̀lú láwa ni wà ń lọ ṣọ́ọ̀ṣì ẹ wá ń pírèsì wọn ẹ wá jọ ń jẹ ṣe wọléwọ̀de ẹjọ́ rẹ́rìn ah orí ibú lẹ̀ ń ṣe ẹ̀ ń forí ibú ṣayọ̀ ẹ̀ ń fi orí ibú àgbákò orí burúkú lẹ̀ fi ń ṣayọ̀ bẹ́ẹ̀ tí ń bá lọ yìí wọ́n padà wọ́ ìyàwó àtàwọn ọmọ yín náà lọ ṣọ́ọ̀ṣì tó rẹ̀ ti dọ̀rẹ́ wọn gbogbo wa àfa àwọn mùsùlùmí tó ń bá wọn ṣọ̀rẹ́ ọ̀tá wa ní Islam pè wọ́n ọ̀tá ọlọ́run ni wọ́n ìwọ tó ń mú wọn lọ́rẹ̀ẹ́ wọ́n padà mú kan náà àwọn ọmọ àbíyàwó ẹ̀ wọ́n padà sọ àwọn náà di kírísítẹ́nì bíi tìmọ̀ wọ́n mú wọn lọ́nu ṣọ́ọ̀ṣì gbàmú ìsọfún ẹ̀ bóyá ìyàwó àtàwọn ọmọ ẹ̀gán ti ń yọ ṣọ́ọ̀ṣì lọ tó mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà fà tẹ́ ń pariwo humanity before religion ẹ̀yà fò lórí bíi ẹ̀yà fà tẹ́ ń pariwo unity ẹ̀yin àfóòfò ẹni òfò ọlọ́lá náà gbogbo yín ẹni ẹ̀ sì ní látúbọ̀ tán rí tẹ́lẹ̀ pass message Islam torí owó torí business gbogbo business òun tẹ́ bá kojọ́ ẹ̀ ní jèrè ń di ẹ̀ ẹ̀ wọ gbèsè kẹ́yìn ni ẹ̀ jẹ gbèsè ń di bísínẹ́sì kẹ́yìn ni torí ẹ̀ fẹ́ polówó lẹ̀ ẹ̀ fẹ́ polówó ájì múra ẹ̀ fẹ́ polówó mọ́tò tẹ́ǹtà ẹ̀ fẹ́ polówó gbọ́n tẹ́ǹtà ẹ̀ fẹ́ jọjọ rẹ̀ pọ̀ ẹ̀ fẹ́ ṣòṣèlú ẹ̀ fẹ́ wọnú pọ́lítíìsì ẹ wá dọ̀rẹ́ àwọn pásítọ̀ ẹ dọ̀rẹ́ wọn tí wọ́n sì ń ṣàbùrú fáwọn ọmọ mùsùlùmí tiwa gbogbo aburú tó ń ṣe fọ́mọ mùsùlùmí ẹ̀ ríro àti wọ́n afọ́láwà ní pupa wo lórí kórí àfa o sọ̀rọ̀ ààrẹ dùn lórí ibú torí yorùbá nation o dọ̀rẹ́ àwọn ẹlẹ́bọ dọ̀rẹ́ àwọn pásítọ̀ wàá máa wé láwà ní òfò sórí àwọn àfa tó kéwọ́ lọ́dọ̀ wọn tó jó láwà ní ṣé mi táwọn ṣe nu èèyàn àfa jẹgbẹjẹgbẹ afọ lórí ibú yìí ti jẹ́ làbí bàtí yín jẹ́ ẹ jọ̀rẹ́ àwọn pásítọ̀ ẹ ta síláàmù lọ́pọ̀ pọ́tí ká ọmọ wa ló bèjẹ tó ń fi bẹ́ẹ̀dì ká ọmọ wa lómi ọbẹ̀ jẹ́ kò bà yín jẹ́ ẹ wá mú wọn lọ́rẹ̀ ẹ ń pariwo humanity before religion ṣe ti wá rí báyìí ẹ ń pariwo unity ẹ lè unite pẹ̀lú àwọn tí kì í ṣe mùsùlùmí it's not possible. wọ́n á ní wọ́n náà tí a fi yìnbó búrẹ́dì ẹ̀ẹ́n tí ò yé àwọn èèyàn ó fi ń yàwọn èèyàn torí àwọn bloggers yẹn náà wọn fojú re wo gilbred yẹn o wọn fojú re wo tìtorí wípé o gba owó bó ṣe ṣe owó ìdín lóore ní ìdín ṣe lóore o orí tí mú ìdín gan ni ó pẹ̀ ju tó ń ṣe mú ìdín ní lọ torí ta ló mọ̀ mú gan dáa pa bí ọdún kan sẹ́yìn ta ló mọ̀ bí ẹ sì mọ̀ tó ń sìn. Muyideen yẹn ló náà fi bústa búùsítà rẹ̀ olóògbé Muyideen yẹn ló gbé ok ó wáá gbé ẹ wá ní ẹjọ́ wá lẹ̀ ń dowó fún yẹn ìyẹn wá ní òun ò ní àkáǹtì ẹyọ kan báyìí fúnra o ẹ sí àkáǹtì gbogbo táwọn ayé tí wá dá fún yẹn tó yẹ kó wà ní àkáǹtì yẹn kò sí ìwọ káwọn èèyàn dáwó fún náà bọ́ọ̀ yẹn làwọn èèyàn dáwó fún náà torí bọ́ọ̀ ni Muyideen lọ́dọ̀ ọmọ lòún jẹ gébúrẹ́dì yẹn ọmọ ló jẹ fáwa tó bọ́ọ̀ ni mú bọ́ọ̀ ni mú bó ṣe bó ṣe fọ́ọ̀tì yẹn bọ́ọ̀ ni mú díjẹ fún àwa àbúrò lẹ́yìn lẹ́yìn pátápátá èmi mú ìdíje owó tó wá ná ẹ̀yàn ọmọ lòún jẹ tó nígbà tí ọmọ bá wá ná ẹ tó jù lọ tó ìwọ tó wá lọ sí ọmọ ọmọ ọmọ ọdún tí ò fẹ́ ṣiṣẹ́ ọlẹ́ olè olè lásánlásán wọn gbọ ọdún bí ọdún mẹ́wàá sẹ́yìn wọn ló lùlù káàkiri láwọn tẹ̀lẹ̀ sọ́ọ̀bù sọ́ọ̀bù tẹ̀lẹ̀ ló ti lùlù káàkiri o ọmọ ọgbọ̀n ọdún wọn á jókòó kalẹ̀ owó náà kan tó ti mọ fọwọ́ fún ti mọ fáwọn èèyàn lórí wọn máa ń gbowó fún bọ́ ìyẹ̀wò àbáwọn èèyàn tó máa ń gbowó fún kó fún wọn lákàtì ẹ̀sẹ̀ sáàlì ká sọ̀rọ̀ nípa bọ́ ìlú ìdí yìí kò sáàkàtì kankan tó gbogbo owó tí wọn kó fún náà ọwọ́ rẹ̀ náà ló wó ẹni bọ́ọ̀ yẹn fi sọ̀rọ̀ kan jẹ́ tàyẹ̀ bọ́ inú ìdí yẹn pé ntí a bá fẹ́ ṣe fún òun ọmọ wọn mọ̀ òun wà lówó owó táwọn èèyàn dá owó rẹ̀ náà ló wà ntí a bá fẹ́ ṣe fún òun kí wọ́n ṣe fún òun. ẹlẹ́fun nílé ó lóun gbé owó tí wọ́n lè ṣe bọ́ọ̀ yẹn òun ni kí wọ́n ta lé yẹn tí a bá lè fún lówó kí wọ́n fún un. ìjọba dẹ̀ fún lówó kí wọ́n bá tiẹ̀ lónìí ìgbésí ayé ti ń gbé tẹ́lẹ̀ ìyẹn mẹ́rin lọ́pẹ́ wọn náà lọ́wọ́ <clears throat> àìmọye irú ìdí tó wà níta tí wọ́n ti lé ayé wọn lọ́nbẹ̀ kádàrú ń kálú olóòtú kó bú kálukú sì lu kádà rẹ̀ wọ́n wá ń gbowó fún ẹ òun gbowó fáwọn èèyàn òun kówó yẹn pamọ́ fi òun fowó yẹn ríjì ara ẹ̀ òògùn òògùn kan tó yẹ kó o rìlíìtì owó fún sówó tí wọ́n kó fún ẹ sówó ilé lásán ni wọ́n kó fún ẹ fún ìdí nì àbí owó tí wọ́n fẹ́ ṣé kò kàn kan ṣọ́ọ̀bù kan síwájú ṣọ́ọ̀ṣì yẹ ẹni kó máa tà nǹkan bẹ̀ ó ṣe jẹ́ pé wájú sọ́ọ̀bù ẹ lọ́gbọ̀dọ̀ ti mọ ẹ lọ́gbọ̀dọ̀ ti sọ́ọ̀bù fún síbù kọ́gbọ̀dọ̀ lọ sí sọ́ọ̀bù ẹ sí wúrò òdù òun ni lọ́ba tọ́ọ̀bù kan ní wúrò òdù bí tó ti ń sinmi ayé ẹ̀ tẹ́lẹ̀ àbẹ̀tọ́ ẹ gbogbo owó tó ẹ dá yẹ owó yẹn ò gba sọ́ọ̀bù sí wúrò kí yẹn wá dé bẹ́ẹ̀ yẹn náà fowó yẹn owó yẹn náà àwọn owó yẹn ló náà fi ń rí ti ààrẹ ló fi ń jẹun ọ̀lẹ́ni ọmọ ẹgbẹ́ tó ti ọ̀fẹ́ ṣiṣẹ́ so gbogbo ọ̀rọ̀ nìyẹn yẹn dúró bẹyẹ so gbogbo ẹsẹ apá mú ìdí ìdásọ̀rọ̀ rẹ̀ tó ẹ gbé kọsẹ yẹn tó sọ lágbègbè Islam kí ni èsì rẹ̀ gangan pamọ́ kí mú ìdí náà kì í ṣe tó ń nàgbọ kì í ṣe tó ṣe bó sì ń dórúkọ yẹn náà wọ́n dórúkọ ìkéde ẹ̀jẹ̀ tó ń lọ ṣọ́ọ̀ṣì tẹ́lẹ̀ ń dín nípìnlẹ̀ ayé rẹ̀ ó wá sọ pé kó mọ wá sọ pátá tí ń wá ṣọ́ọ̀ṣì tó bá ń wá ṣọ́ọ̀ṣì ẹ̀sìn ló fi ń lọ kèsì ìrànlọ́wọ́ ìyẹn iye ẹ bá fẹ́ lóore bíkẹ́ ni wọ́n wá ibi ìyẹn náà ìyẹn náà tó bẹ́ẹ̀ torí ìta fẹ́ yẹn ìyẹn náà wa ní òun ò gbé bẹ́ẹ̀ yẹn mọ́ pé na òun dẹ̀ sọ pé ó kì í nà lójú gbogbo ayé máa ti kó na òun ni máa òun. wọ́n á máa ń nà ń gbogbo ìgbà ìyẹn wá òfin kẹ́ ẹ tó na òun pa kó wọ́n wá wí ara àwọn kó wọ́n jáde kúrò bẹ́yìn ó wá jáde àwọn majority àwọn tí wọ́n wá ń pè àwọn ojú ń ṣépè fún ọ̀rọ̀ ojú ń pèpè fún náà ni àwọn olórí burúkú tí wọ́n wá ń dìfẹ́ǹdì Gabriel yẹn Gabriel àbínú ń gbé wọn àwọn olórí burúkú tí wọ́n wá ń dìfẹ́ǹdì ẹ̀ ẹ̀mú ìdí ni mu ní ìdí ní ìta tẹ́tẹ́ wọ́n sọ fún ní pẹ̀lẹ́ ọjọ́ kó wọ́n mọ ohun tí sọ́ọ̀tì wò ní mọ́sẹ́nu wò ní àwọn lọ́dọ̀ àwọn èèyàn àwọn olórí burúkú tí wọ́n á ń tí ń ìyẹ àwọn olórí burúkú tí ń o especially àwọn èèyàn tí bá wà ìlú òyìnbó nù wọn tí wà ní Europe tí wọ́n ń ta náírà bẹ́ẹ̀sì ní nàìjíríà àwọn alábòsí tẹ́ wà nílùú òyìnbó yẹn ẹ ò bá ti jẹ́ mùsùlùmí tó gbádùn wọn tí èso ní súnà bí irú wa báyìí bí wọn mùsùlùmí kọ̀ọ̀kan tí wọ́n bá gbádùn tí wọ́n mọ̀ pé ẹ̀sìn wọn làdọ̀rọ̀ ta tẹ́tẹ́ gbogbo wọn gbogbo olórí ibú tí wọ́n wà ní rúbù yẹn tí wọ́n sọ pé wọ́n ìdí ní ìta tẹ́tẹ́ wọ́n ìdí ní ìta tẹ́tẹ́ wọ́n ìdí ní ìmutí gbogbo tí wọ́n ìdí ní ìṣe làwọn náà ń ṣe o gbogbo náà ni wọ́n máa ń lò gbogbo wọ́n ń ta náírà bẹ́ẹ̀sì wọ́n ń ta bàbá ìjẹ̀bù ní nàìjíríà àwọn náà ń ta ní uk táwa wà yìí wọ́n ń ta euro million sí o tẹ́tẹ́ náà nìyẹn o olórí olórí bí wọ́n máa ta lọ́sọ̀ọ̀sẹ̀ o <laughs> euro million wọ́n tún ń ta èwo ni ìwé tí wọ́n ta nílùú yìí lọ́tìrì wọ́n ta lótó lọ́tì ní UK wọ́n ta euro lọ́tì wọ́n ta níbi o ọ̀sọ̀ọ̀sẹ̀ lọ́nà wọn owó tí o tọ́nà fẹ́ dolówó lójijì o ẹ̀wá nínú ìdí ni bìjọ́sẹ̀ blọ́kà tẹ́ ń sọ̀pọ́tì ẹni yẹn o àtàwọn míì nǹkan kọ́là àwòrán pè wọlé fẹ́ jára lóyìnbó ẹ náà ń ta euro million ó ti yé yín wọ́n ta wọ́n <coughs> ta euro million wọ́n ta national lottery national lottery ni wọ́n ni wọ́n pètò ọ̀dọ̀ wá ń bí wọ́n ta tán náà fún wúsí lọ́sọ̀ọ̀sẹ̀ o bóyá ten palẹ̀ lómi ta lọ́sẹ̀ mu wọ́n á níwò ìdí nì ó ń ta náírà debt ó ń ta bàbá ó ń ta bàbá òjẹ̀bù. ẹ pé wọn á lo ìbò yẹn náà bọ́ọ̀dù yẹn wọ́n ta ní wíkẹ̀ndì jẹ́ wọn ti di mẹ́kẹ́ wọ́n fowó sí bọ́ọ̀dù ten pound five pound thirty pound wọn náà wọ́n ṣerú wọ́n ṣerú yẹ o ṣé wàá sọ pé mú ìdí ní ìta bàbá àjẹbù kò jẹ́ tó support nígbà ṣe ṣe tẹ́sí wọn sọ fún ọmọ tàtẹ́tẹ́ náà tẹ̀sẹ̀ kristu sọ fún ọmọ tàtẹ́tẹ́ náà so ọjọ́ tó support pé mú ìdí tó bá lọ fún tàtẹ́tẹ́ tó lọ ta bàbá àjẹbù ó yẹ wọ́n kọ́ rira pé mú ìdí ìnà kí wọ́n kọ́ rira jẹ́jẹ́ pé ó kì í gbogbo ọ̀rọ̀ ọ̀rọ̀ tó wà lára rẹ̀ kí n tí kò yá wèrè kò yá wèrè ṣùgbọ́n mo mọ̀ tàtẹ́tẹ́ ọ̀hún ti yẹ mọ́ ó yẹ wọ́n kọ́kọ́ fọ dúdú yẹn kúkú lára rẹ̀ wọ́n lọ gba sóòdù fún ẹgbẹ́ sóòdù fún lọ́wọ́ rẹ̀ òun wá sọ pé òun fún ní ten ten thousand ní ọ̀sọ̀ọ̀sẹ̀ o padà sọ yẹn lójú wíìlì lò ṣé ẹ̀ ti máa fún yẹn ten ten thousand lọ́sẹ̀ kó mọ one thousand tí ó fi ra oògùn káàkiri ẹ̀tọ́ ẹlẹ́ẹ̀kì ń jẹ́ kó jáde ìgbà wo ló fi ń ráàyè lọ ta bàbá àjẹ̀bù ti ń ta nígbà wo ló pín ráàyè tẹ sọ pé ẹ ti wá mọ̀ ẹ̀rọ ajé kó jáde bẹ̀ ṣé gbogbo wíìkì tẹ fi mọ̀ yẹn ṣé ọmọ padà bá jẹ lọ́sẹ̀ yẹn kò rí bẹ́ẹ̀ so justice for àwọn kan ti ń gbé jáde ń sìn pé justice for Muyideen tí ẹ bá dẹ̀ bá kọ́wọ́ bò wàláì ó yẹ kọ́lọ́pàá yẹn bá jẹ lóòótọ́ lódodo ó yẹ kọ́lọ́pàá yẹn bá dẹ̀ kọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ kí ó tó dàgbà dàgbà dàgbà lẹ̀ tọ́ ọmọ ẹ̀ náà kúnyẹ́ fi ń fi ẹ̀ ibi náà ti ń ṣe wẹ̀ so kò jẹ́ nǹkan tí mo fẹ́ dá sílẹ̀ ẹ̀yin ṣe bá ẹ bá ẹ mọ ẹ mọ burú ìdùn ẹ bá sọ̀rọ̀ nígbà agbègbè ẹ̀sìn ọlọ́run lè jẹ́ kó ríru fídíò yìí náà wọ́n lè kọ́ tiẹ̀ tó bá yẹ pé ẹ ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ náà ni ẹ ẹ sọ̀rọ̀ ẹ̀sìn fún tẹ́lẹ̀ tí wọ́n á sọ. bùdá mú ìdí nì bó máa yé ṣe ń pè nù ìmọ̀ràn tèmi fún bọ̀dámù ìdíní ìtumọ̀ bọ́ ti ń pè gangan bí ni mo ní Muhyiddin Muhyiddin náà so bọ̀dá Muhyiddin àwọn adúgbòdúkọ̀ islam lè ń jẹ́ ẹ padà sínú islam ẹ ṣe islam kẹ padà sínú islam ẹ ṣe islam. islam gbogbo tí ẹ̀ bá wá lọ bí nǹkan mi lẹ́yìn islam kì í ṣe oore o kò ń ṣe oore o ìta gbọ́dọ̀ ní júlù fún wa kò ṣe ọláǹfààní akim mufti manchester ní ọlọ́ba sàwọn náà ní ẹ̀sán rí iléyà ti ń súnmọ́ ẹni tí yóò bá pa ẹran tó bá fẹ́ pa ẹran èékánná irun fífá ẹ má jò kọjá ìní tó ṣùzùlí jàbá ti wọlé ànábìlẹ́ni tó bá fẹ́ pẹran kó má fàyà irun rẹ̀ mọ́ kó sì má rí ìkànnà rẹ̀ mọ́ ọ̀rọ̀ ànábì ni o ẹ má takò bó ṣe jẹ́ nìyẹn ló aṣojú ayò so ẹja dúró déédéé ní Islam àwa mùsùlùmí ẹja mójútó àwọn ọmọ wa tẹ́ ẹ̀ bá ti mójútó àwọn ọmọ yín àwọn wòlíì èṣù wọn ò rà wọn gbá o wọn ò mọ̀ wọn lọ o.